bọ́ ṣàṣẹ ń wá tọ́ ń lọ wọ́n wá wọ́n lọ ó wá mẹ́rù ó wá ń jẹ́ kẹ́rù máa bà mí bákan bá pèpè báwo wá la ṣe fẹ́ ṣe. ó tiẹ̀ wá sú mi ẹni tí mi ò expect wípé ó lè gbọ́ wípé àbímọ ó ti wá kí wá ń bí. àtibáde ìwọ ló ń sọ báyìí tí wọn bá ti jẹ gbajúmọ̀ tí ìwà ẹ̀ tún dáa automatically báwọn ṣe máa wá tán máa lọ nìyẹn wọn ò tí ì wá tán pàápàá sórí ẹnikẹ́ni tó bá ti jẹ́ ẹni tó social tó tún ní ìwà tó dáa ah automatically báwọn ẹṣin máa rọ ìṣẹ́ náà nìyẹn ọpẹ́ ni fọlọ́run pé nǹkan ayọ̀ náà wá ń kí ẹ fún kò ń ṣe nǹkan ìbànújẹ́ eh, báwa ni ètò tẹ́ ti ṣe fún ìkómọ lọ́tùnla. ètò eh, àbí kí náà ń wí ah, ṣé o mọ̀ wípé owó ní kẹ́nikẹ́ni má dábàá ohun tó wọn bá sí ohun tí mo kàn ń rò ní pé tí ọlọ́run bá lè bá mi ṣe tó bá lè ràn aláàánú sí mi lẹ́nu ìjọ mẹ́ta tó kù yìí bóyá tí n bá rówó gba two dozens of chair um, kí n dẹ̀ wá tẹ́ǹtì ẹyọ kan kí n pa àwọn aláàfáà tí wọ́n bá ti sọ ọmọ lórúkọ oníkálukú á jẹ búrẹ́dì àti ọbẹ̀ lẹ́yìn yẹn subhana rọ̀bíkà kò máa lọ́lé ẹ̀ ni o. Àjíbádé <clears throat> lóòótọ́ lówó ní ká má dámọ̀ràn lẹ́yìn o ṣùgbọ́n ọ̀rọ̀ tó rọra sọ yẹn ó ti bẹ̀ṣẹ̀ mi díẹ̀ nítorí pé èmi pẹ̀lú ẹ̀ a kì í ṣe ọ̀rẹ́ àná a kì í ṣe ọ̀rẹ́ ìjẹta ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mi olúwẹ̀ gan-an lójú tì ah ah kí ni nǹkan ta fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé a máa pẹran ẹran a máa pẹran kọ́mẹ́dì <laughs> tó wà nù tí mo sọ̀dà. Rotimi nígbà tó sọ pé a máa pẹran. a máa pa ni mo sọ yẹn. ṣé màá lọ sí kàṣọ ankurumi màá lọ gbá láwùsá lójú màá gbẹran lọ́wọ́ ẹ̀ ni. Ah, ó tiẹ̀ ṣe é ṣe kó má dé kàṣọ ankurumi kẹran tó débi báyìí. báwo ni mo ṣe máa ṣe. wo tó bá di ọ̀la ẹran tá a máa pa máa gbé débi àpò rẹ̀ sì máa gbé débi owó tẹ máa fi ra ta òróró igi àtàwọn nǹkan míì máa fi lè fún ẹ yàtọ̀ fún yẹn aṣọ tí èmi pẹ̀lú ẹ̀ máa wọ̀ mo ti ní kí télọ̀ ràn màá gbé yẹn náà débi ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ àti ìyá yìí ẹ ti plan pé ẹ máa ṣe àwọn kankan ní ọ̀la. màá gbọ́ màá nílẹ̀ fifty thousand. naira. bẹ́ẹ̀ni fifty thousand nìyẹn. so ẹ máa fi pípẹ́ àpàtì ẹ bá fẹ́ Rotimi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé àbíwọ ni ṣé kì í ṣe wọ ni aládùúrà rí sí mi tán ní ọlọ́run máa gbé olóore pàdé mi o. Mm, ó ṣe ṣe kó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wà tún rá lánàá mi tó tún máa ju eléyìí lọ. Rotimi kò ní dáa. Ah! ó ti tó kò sọ̀rọ̀ mọ́ ó ti gbọ́ kò sọ̀rọ̀ mọ́. a dà fún gbogbo wa má sọ nǹkan mọ́. wo so bó ṣe jẹ́ ìyẹn. gbogbo ohun tó ń fẹ́ méjìlá dúrà mm. gbogbo ohun tó ń fẹ́ lọ́lọ́run àmà ṣe fún un èyí tó fẹ́ ọlọ́run bá lè jìnnà sí ẹ má jẹ́ tún sọ̀rọ̀ mọ́ tó tọ́ kó má kì bá mi. Ah. ìyá yìí nǹkan. ìyá àkókò Fadékẹ́. ẹ ra sà. báwo ni ẹkú ọwọ́ ló ẹ pẹ̀lẹ́. bàbá ọkọ ẹ tún ti gbé bó ṣe ń ṣe mí o. àkójáre fifty thousand naira ah mo láti yiniyini kẹ́ni ṣe mí o kò fún wa tá a máa fi ṣe kó mọ́ yàtọ̀ sí yẹn o ẹran tá a máa fi pa súná ń bọ̀ lọ́la ráìsì ń bọ̀ lọ́la o. ẹ ṣe gan sa ẹ wọ ọ́ làwọn àpòyìn ibi tẹ́ ẹ ti mówó náà àpòyìn ò ní gbẹ lágbọ́rọ̀ ọlọ́run ọba ẹ ṣe gan sa. kọlá dúró nǹkan tó ń ṣe lọ́sípítù nígbà tọmọdé yìí. wo ìyá ẹ máa lọ tọ́jú ọmọ tí ń dàrí o ṣe. mo ń bọ̀. mi ò fẹ́ ah. mi ò fẹ́ ru kàmpín bẹ́ẹ̀ dábàá sọ pé ọ̀rẹ́ ni wá ah. ọ̀rẹ́ ni wá kí la wà fúnra wa fún. Ah, ìwọ la láàánú mi ọlọ́run la láàánú gbogbo wa ọlọ́run la láàánú. ìwọ ni wọ́n ríran sí mi. it's my darling it's my okay bye ẹ kú ìjókòó sam. ó jàre mariam mariam ah, ah. mo ṣe ń dàgbà sí lu british ṣá you are a darling. <laughs> ọmọdé ọjọ́ òun ó máa ń dàgbà rí o. ó ti rẹ́dí ọ̀rẹ́. ṣé o bínú. no no mi bínú. má bínú ìgbà tó dé ni mo ṣe wọ bẹtúrú mi lọ wẹ̀ mo mọ tiẹ̀ bẹ́ẹ̀. ẹ èwo lẹ ń fà. ẹ Mariam mo tiẹ̀ ń wo bó ṣe ń dàgbà sí ló complete sí ṣá. <laughs> ẹlẹ́dàdì ni. ó ti o ẹlẹ́dàdì kan o ẹlẹ́tẹ̀mí ni o. bí báwo ló ń tiẹ̀ ṣe jẹ́. mi ṣe dádì husband ẹ ni mo jẹ́ she is my darling wife yes she is my darling wife. òrà gbà yàrá bẹ́ẹ̀ làjọ jẹ́. oníyẹ̀yẹ́ kọ́ ohun tí mo bá ṣe lè àṣegbè ni mo dẹ̀ ti stamp ẹ̀ husband and wife ni wá. bàbá àgbàyà. lọ́rọ̀ àgbàyà kọ́ eléyìí lọ́fẹ̀ àbídọ́rẹ̀ nítorí ìwé tó bá tẹ̀ sí sùn ìwà àtàwọn ra wa àbátan. ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ni. ìwọ ni bàbá ọmọdé yìí. ìlọkọ ọmọdé yìí. bàbá ọkọ bàbá yìí. ọ̀rọ̀ sá. ọ̀rọ̀ sá. ọ̀rọ̀ sá. Miriam, Miriam. Sir. Bóyá lo mọ orísìí tí mo fi gbé ẹ wá síbí báyìí. Rárá sà. O ò mọ̀. Bẹ́ẹ̀ni sà. Ó yẹ kó mọ̀. Ìwọ fúra bí mo ṣe máa ń ṣe sí ẹ láti jọ títí máa wá sílé yìí ni. Rárá sà. Ṣòro yẹn sọ fact fún ẹ lẹ́nu. Mo love ẹ gan ni. Mo fẹ́ kí ìwọ náà love mi. Mi understand sir. O understand jẹ́ kó yí ẹ̀ tí mo try láti sọ pé mo fẹ́ kí èmi pẹ̀lú ẹ̀ ká di tọkọtìyàwó ká máa fẹ́ra wọn. fẹ́ra wa ṣẹ́rí lẹ́sẹ̀kẹsẹ̀ tọkùnrin bá ti toast obìnrin kan ló máa dá lóhùn so ẹ fún mi tán kí n fi rò má dẹ̀ sọ fún yín. kí n fún ẹ tán kó fi rò má dẹ̀ fún ẹ tán bẹ́ẹ̀ má jẹ́ kó pẹ́ mo lè fẹ́ kó o dáadáa ṣó ti gbọ́ bẹ́ẹ̀ni sọ mo lè fẹ́ kó o dáadáa jọ ṣùgbọ́n I love you. Mira, mira, mo drink ẹ. ǹjẹ́ ìwọ arákùnrin Olúwarótìmí gbà láti fi omidan Mariam ṣe aya mo gbà láti fi ṣaya. ní ìgbà òjò àti ní ìgbà ẹ̀rùn. ní ọjọ́ ríríje àti ọjọ́ àìríje o gbà láti dúró tì. mi ò ní fi sílẹ̀ máa dúró tì. kí olúwa kí ó ràn ọ́ ní ọwọ́. ǹjẹ́ ìwọ omidan Mariam gbà láti fi arákùnrin Olúwarótìmí ṣe ọkọ. mo gbà. ní ìgbà òjò àti ní ìgbà ẹ̀rùn nínú ríríjẹ àti àríjẹ mi ò ní fi sílẹ̀. kí olúwa kí ó ràn yín lọ́wọ́. àwa mú òrùka tí í ṣe àmì ìgbéyàwó ẹ wá bá mi fún àwọn dádì nìyí. so ẹ máa fi ọwọ́ ìwé òfin orílẹ̀-èdè ti nàìjíríà. Es decir, And yeah, mm. yes, there you go. Mm. ó wà òkè. ó wà òkè. Hmm. ṣé ìwọ ìwọ ò mọ̀ pé ìyá ọjà ni. èmi náà sọ bẹ́ẹ̀ ah, ah. problem tí mo ní pẹ̀lú ẹnu mi ni pé ẹnu mi ò mọ̀ yọ̀ iyọ̀ ti pọ̀ jù. Ah, ìyálé mi ọjọ́ ọ̀gán ọ̀lẹ́ máa mọ oúnjẹ sè náà. tèmi máa mọ oúnjẹ sè. ẹ wo kò sí pẹ́tà nígbà kùkù lé yìí o gbogbo oúnjẹ rádaràda yìí gan-an ó ti sùn ni. sori tó dalẹ̀ sori kò ti jẹ́ kó bínú kò ti jẹ́ kó bínú wá. wọ́n odindi ìyáálé ní kó má síbẹ̀ kó má síbẹ̀ kí yọ máa ya ó ah, ah. tún láta ata pọ̀ iyọ̀ pọ̀ ó <coughs> lè pa ẹ̀mí dání jọ. kò wá bẹ̀ o Bọ́láńlé à jáde àwọn àlọ́ jẹun. o ní kí n má bínú kí n má bínú ṣé wàá mọ̀ pé kò mọ oúnjẹ ṣe kó tó fẹ́ ni. mistake ni ọlọ́run gbọ́ mistake ni mi ò mọ̀ pé kò mọ oúnjẹ ṣe ó ṣẹ̀ṣẹ̀ hàn sí mi ń sìn ni pé gbogbo oúnjẹ tó máa ń gbé fún mi tí n bá délé wọn ó ń lọ gbà wá láti ibì kan ni láyé mi tún dẹrú mi tún dánrẹ́ òwò mọ̀ jọ. ìsẹ́yìn o ṣé o ẹ̀bùn ló fẹ́ o ìyàwó kan ló fẹ́. mo gbà ọlọ́run gbọ́ mo gbà mo gbà ẹ̀bùn ni mo fẹ́ ṣá máa bínú jọ máa gbé e jáde lọ jẹun bí tó dáa jọ. ẹ kọ́kọ́ lọ ná inú ń bí mi. sórí tó dálẹ̀ báyìí sórí tó dálẹ̀ báyìí tó máa jẹ́ kí n sọ adúrú ìfà yìí nù fún tó dálẹ̀ fún mi báyìí kò tún dé kíṣìn mọ́. ẹ kú jókòó ṣẹ́ẹ̀bì ní pé mo pẹ́. àgbẹ̀ dúró sí ọ. ọ̀n fọ bí ìfèrè fi bí ìfèrè kábíyèsí ó ń bàjẹ́ ìbàjẹ́ àti kéke orí nǹkan orí. ó ti rẹ̀ wọ́n ni. kí ni iṣẹ́ wo ló ṣe tí rẹ̀. <laughs> Ah, ah. ó sọmọ igbó ni. ah o ti dé ilẹ̀ láàrin àgbà. dadi mọ́mi mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan tó wà important. ṣe rí ẹjọ́ dádì mo fẹ́ fi sùn yín o láti ìgbà tí dáàdì ti gbé ọmọ randula avenue yẹn wọnú ilé láti nísinmi mọ́nú ilé o a lè mí wàhálà ni o ọjọ́ kan ń bì báyìí mọ́mì ṣebẹ̀ kí irú ọmọ kékeré yẹn máa sọ wípé mọ́mì fi iyọ̀ já ẹran ẹ̀rí púpọ̀ ju ẹnu ẹ̀ lọ mọ́mí ò lè sọ̀rọ̀ nínú ilé o tí dáàdì bá mú mọ́mí báyìí àlùpàmọ́ òkú lọ́ọ́ máa fi mọ́mí ṣe àwa gan àtẹ̀lé mi nínú ilé tí dáàdì bá mú wa báyìí ọmọ àlùwà pa ni eléde tí wàá sú wa nítorí mo sọ pé màá sọ fún yín kẹ́ bá wa wá nǹkan tẹ́ máa ṣe sí i ẹ pé dáàdì kẹ́kẹ́ bá wa bá wọn sọ̀rọ̀. lọmọ kún bọ bí ìdí ìgbín ó ní màmá yín fi yọ̀ ẹran. all right all ọ̀rẹ́ dà ẹ̀ẹ́ ṣé ẹ rí ọ̀rọ̀ kí ọ̀rọ̀ nílẹ̀ á ní fi sùúrù o. sùúrù kan ò sí mbẹ. kí àníyàn bá ká fi sùúrù ṣe jésù ní jẹ́ kí a fi sùúrù ṣe lọ́ọ̀tọ́ níran àgbàlagbà náà yìí kí òkun bá wó ruru ọ̀hún wá ruru a máa ruru a máa ruru a máa ruru mo dè máa mi sọ nínú gbogbo mi ọmọdé bá a mi ọrùn dùn. gan. bẹ́ẹ̀ ni méjèèjì náà join together ni. kíru ọmọ kọ́lá sọra rẹ̀ di nǹkan kan pàtàkì kọ máa kọ̀ǹtírò lé kó tún já ẹran ọbẹ̀ ni ìyọ́já kí mo gbọ́ rí. ẹbí ọmọ kan. ọ̀ráì ẹ kí ní burúkú kàṣàgbà bí aṣọ yé ni ọmọ rí a òun ló kọ́ sí wàhálà yẹn. ẹ ń ni àmọ́ ṣé gbére kí owó ìyá ó wà nílé. ya ya ya ya gba ká mi. ẹ mú mi ejò nítorí Ọlọ́run ẹ má bàa sọ kankan lẹ́ni o. ó máa mọ̀ pé mi mo rojọ́ fún yín ẹ̀dẹ̀ máa fa wàhálà sí mi lọ́rùn yẹn jù. jẹ́ jẹ́ kí wàhálà dé jẹ́ kí a bá gbogbo rẹ̀ jẹ́. ẹjọ́ dádì ẹ má ṣe bẹ́ẹ̀. yanyanju rẹ̀ ní ìsìn. ó máa mọ̀ pé mi mo rojọ́ yẹn jù. jẹ́ agbọ́n tó wí kọ́mọ́ bàa tó délé tán kọ́mọ́ di wàhálà jà. Ah! tèmi bá mi nínú ilé ọmọ mi ah! nínú ilé ọmọ mi. Ah! sùúrù ti ṣe ra rẹ̀ ọ̀rọ̀ àìsàn owó yìí náà ni màá tẹ̀lé. ṣẹ́ẹ̀sì máa dúró de dáàdì. ẹ ẹ yé dúró torí atúmírèbè kan nìkan bímọ ibẹ̀ lámírèbè. ilé òǹkó mọ̀ là ń lọ. bá a ti ṣe tán màá sìn <coughs> ẹ rọra sà. àrí bàtà mi. ẹ ní wútọ́ọ̀nù. àtúntò àmú níbi amíre àbí làákọ́ lọ́mọ ni. <laughs> ìran olórin kan ọgbọ́n bí o ti kọ́ ni. ayé sọ̀nbọ̀dì tún lè ṣe sọ̀nbọ̀dì bá lè jẹ́ ìyàwó tún lè ṣe ìyàwó bá lè jẹ́ kọ́bá fẹ́ balẹ̀ ọ̀hún jẹ́ ojú rẹ̀ á rí sọ̀nbọ̀dì tún lè jẹ sọ̀nbọ̀dì balẹ̀ ọ̀rà sọ̀nbọ̀dì tún lè ṣe sọ̀nbọ̀dì balẹ̀ jẹ́ ńlẹ́ o mọ́ńkele èsì yàtọ̀ nínú túùkù àtìmọ̀dò ẹlẹ́dẹ̀ náà ní gbogbo rin hàn kó ti rí kó sì á tó yè é kí rẹ di ológùrò kí omi kilẹ̀ ẹ mọ́lé àyìn ìwọ lomi kọ́ ìtíró lé ìwọ lomi pín mọ́tò ìwọ lomi pín gàárì ìwọ lomi pín gbogbo dàtítòsí kí ó sínú gbogbo bíúdìní yìí jẹ́ kí mi ẹ ẹ ṣẹjọ́ rẹ ọmọ burúkú kí a bí kí wọ́n bá nú rẹ̀ aṣọ ọ̀sẹ́ kómígesi obìnrin. òun ni mo rí báwí o mẹ́mọ̀ bíi kí wọ́n ti la gbé irú rẹ̀ kí wọ́n ti gbé ọ wá kí ọba dé mi dèrú ba gbogbo ayé èè ṣerú mi mo burú bí èṣù ni màá dè jẹ́wọ́ hàn kó ti rí kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ òyìnbó èè òyìnbó sọ̀rọ̀ ọ́fíìsì psychologist òyìnbó yìí whatever whatever is the inauguration of headers wọ̀nyí kí orí yẹn òun ni èébú àgbà kí mọ̀tàlámẹ́ bá ọ sọ̀rọ̀ kí o fi mí gún lágídí ẹ ẹ ṣé wọ́n ni màmí bá wí ni. n fẹ́ kọ́kọ́ ní tọ́ni bàbá ṣé bàṣẹ máa ń sọ̀rọ̀ lélẹ́lẹ́. ṣé bí ọni orí rẹ yí. bí rédíò nàìjíríà. tiẹ̀ bá ọ nígbóló kan kí o wí ni. tiẹ̀ náà bá ọ. tiẹ̀ bá ọ ọ̀nìyàn ọ̀rọ̀ àlàyé kejì ẹ̀kọ́ mọ̀ bá oyin tèmi bá mi mo fara kásárà ọ̀dẹ́ mo dè mọ̀ yí èmi ni mo tẹ náwó rọ̀ ìgbè ọmọdé la wí ẹ̀mí kí mi lásìpẹ̀ kù ọ́ mẹ́mọ̀ ìyá àbùkù kí ẹ ti pọ́n ní láléláé lọ́nà kí ẹ gbé sínú báni kí ẹ lé bẹ́ẹ̀nì rẹ̀ lẹ́yìn kí mi láfi orí mi rù bí ọ ti wọ́ mi àwọ̀ bẹ́ẹ̀ni àwọ̀. ṣé fẹ́ dúró ní àbẹ́ fẹ́ jáde. àmẹ́ni lọ bọ̀rọ̀ kí wọ́n bá parí ohun kí mo bá èsì ọ̀nì kó lè lé mi jáde. bàbá ẹ wo ọkọ mo fẹ́ o mi ò fẹ́ bí ọkọ for better for us dẹ̀ lájọ ṣe me and my husband ni. ọkọ rẹ lọ fẹ́ ọfẹ ọnìkankan bọ̀bẹ́tà fẹ́ wọ̀ sí lẹ́jọ́ ṣe mo wí bẹ́ẹ̀ náà kíní dàrí kan dárí kan ni àti ẹ ti jọ pa ẹ ti jọ dé síbẹ̀síbẹ̀ náà ìkòkò ẹ̀ ní gbomi kí ó gbẹ̀yìn kí ọba máa dúró nínú ilé àti kí ọtẹ rí bako irú ria torí èmi náà ló kù nínú ilé kí mo jẹ́ ọba fún everybody nínú ilé. bàbá alátẹnujẹ ṣẹ́rí ojú tí mo jì í tí bá tún rí bẹ́ẹ̀ ajá máa pè fún yín o èyí. one. ọdẹ ní. two. ọdẹ èjì. three. ọdẹ ẹ̀ta. ẹ ti lọ. bingo. bingo. bingo. bingo. nínú ilé yìí ẹ tí mo mẹ̀mẹ̀ ẹ gbà. dáàdi ṣe wá ń ṣe wùwà bẹ́ẹ̀ nítorí òpè náà. báwo ṣe wá ń bú bàbá mi báyìí mi láìkẹ́ o. Ah, nígbà tí kì í ṣe pé wọ́n ń dì mú àbọ̀ ti dì wọ́n rí ni. wọ́n ní kó yé bú bàbá mi. ee mo gbé láyé mi èmi èmi gbogbo yín wọ́n gbà kọ́ ọmọ olódò ọ̀dọ́ nídìí ilé kó máa da gbẹ̀yìn àgbàlagbà báyìí kó máa dà yín káàkiri nínú ilé ẹ́ àbí láì ti ní kọ́ńkọ́ń rí ni tó ń ṣe bí ẹni tí ó sálárò bẹ́ẹ̀ tó ti ṣépè fún torí ẹ̀ ti dàrú ẹ́ wọ́n wá ń gbà kọ́ ọmọ kékeré kó máa ráìdì gbogbo bẹ́ẹ̀ torí ò pé rárá ẹ́. o ṣe ọ̀rẹ́ mi màmá rí ẹni tàwọn ṣe. àwa àwa. ẹ gbà mùtẹ̀ sọ̀rọ̀ sí bàbá mùtẹ̀ sọ̀rọ̀ sí bàbá mi yìí láìkẹ́ bó ṣe máa kó bàbá mi lẹ́yìn láìkẹ́ náà. bó ṣe ká mi lára sí ni ó dẹ kí wọn lọ fẹ́ kẹ̀ kí gbogbo wà tí dáadé yẹn wò sí ẹ bó ṣe ká mi ó ká mi lára gan Ọlọ́run dáadé yẹn kó òun kàn ṣe ládàáda ni ọmọ ọmọ òfò tó yẹ tó yẹ kí gbogbo yín wá kẹ plan fún kẹ sún dànù kọ́kọ́ wà dànù kí ló ṣàfihàn kí n bá yín ṣe ń sìn torí mi ò rí sínú ọ̀dọ̀ọ̀dọ̀ tí gbogbo yín ṣe tẹ̀bí tara ah! ẹ̀rìn dì Ọlọ́run ọ̀rẹ́ mi mo kí wọn ló ya wèrè jù láàrin gbogbo wa ó dẹ burú gan-an rányàn. èmi kẹ. yẹ àti bàbá ẹ okun sọ̀rọ̀ sí ọkọ sẹni tó ń sọ̀rọ̀ sí. èmi láyé mẹtí mi rìn dé èmi fúnra mi. òun rányàn ṣẹ. láyé. tó yẹ mo ṣe wá bẹ ẹ mo fẹ́ kó bá mi kọ̀yà sórí bàbá mi ṣọ́ọ̀bù pure water tó kéré jù kò sí fún ìyá mi. Ah! tó bá wá rí boutique tó fà fún ọmọ òṣì irọ́ ni. ah bùtíkì ó lé ńlẹ̀ ó kúrò ńbẹ̀. yé mo gbé. nílé ńsìn tá a bá dún ha ọmọ yẹn á bò wá mọ́lẹ̀ báyìí. ẹ rondo yẹn. bàbá dún hó bàbá mi amúwa á fẹ́ lu àpá èmi àìgbọ́n mi àti ìyá mi ìyá tá à ń jẹnu ní ìrànṣẹ́ kékeré. ṣùgbọ́n mo mọ̀ pé ìwọ òòràn yàn ìwọ tó rẹ anybody tó yẹ mo ṣe fẹ́ kó bá mi kọ̀yà fún ọmọ yẹn mo fẹ́ kó bá mi ṣe ṣége mẹ́ta fún. ó tẹ̀ ti dà báyìí a máa dáná sùn lẹ́yìn rẹ̀. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó ṣáà ra fún mi ládírẹ́sì bùtíkì yẹn kí n lọ bá ń bẹ̀. kò ní ìdá dírẹ́sì èmi gbọ̀ngàn amú ẹ débẹ̀ máa tọ́ka ṣọ́ọ̀bì ẹ̀ fún ẹ. Ah, ọmọ yẹn á gbà á gbà pé òun kan èèyàn kan hmm. ojú àgbò lọ hmm. mo ti bá sọ fún mọ́mí ìbọn mọ́mí ìgò ti rìn dì. kò jẹ́wọ́ bó ṣe jẹ́ fún wọn. Ah, wọ́n nà ni wọ́n nà ṣọ́ọ̀dà débẹ̀ kọ́ra mú mi débẹ̀ kọ́ra fẹ́mi àti ibo olórí burúkú ọ̀hún kékeré yẹn sílẹ̀ nígbà tí máa fún tí máa fi ojú ẹ̀rù wà láyé adélẹ́yìn báyìí kó tẹ̀ ní délé kó tó mẹ́rù ẹ máa mú ẹ̀rù ẹ máa kó tẹ̀ sí mi. Eh olórí burúkú ọ ah dájú ẹ ṣàmúlẹ̀ ìlọ church ọ̀gbàdúrà fún ọlọ́run. tọkọ afẹ squeeze bẹẹ sí ẹ green yẹn ebi ìgbẹ gbọngàn ni ọ̀rẹ́ mi kó ṣe wèrè fún ọ kó jẹ ẹ̀rí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. kejì kẹ̀bọ́ ọ̀tà hmm. tó gbé last week lọ́sẹ̀ jí perfume kan bíbá ẹ̀ mi dẹ̀ sọ pé ọ máa wà lára wọn. ẹ máa kí lóńdó yìí. ẹ̀ẹ́ bí wọ́n ṣe ròyìn ẹ̀ gan ló ṣe jẹ́ wo wo mi dáadáa wo mi látòkè báyìí láti orí mi báyìí dé kan ẹsẹ̀ mi èmi ò jọ àwọn ọmọ ọkọ ẹ̀ tata àti ìyáálé ẹ̀ tó bá mú tó bá bẹ̀ máa bá sọ̀rọ̀ ẹni ha ọ̀ tó bá mú ebi máa nù ẹni tí bá bọ́ ẹ̀rọ máa bọ́ ẹ̀rọ bí ẹ̀rọ àgbo ṣúgà ni máa nù ẹ flat ẹ̀ rí kan náà ìwọ dà mo gbọ́ ẹ mi rí ẹ. anyway kò ń ṣojú ẹ ẹ tó rẹ ẹ mo blame mi nílò ẹ lábúrò tí mò ń control. Kasali. Ma. Kasali. Ma. Bá sì bẹ̀rẹ̀. Ṣé obìnrin yìí ti ń thread mi ní látàárọ̀ mi fẹ́ kó bá mi nà ọ́ dáadáa kó bá mi dùn pẹ̀lú ẹ̀. nínú ilé nínú ilé onílé. ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù. kásáyé ti tó. kásáyé sílẹ̀ ó ti tó. ẹ rí nǹkan lọ. ọmọ yìí ṣe pé kò dáa kíyàn rí ìta gbàlagbà wàá padà lọ wàá lọ jíṣẹ́ fẹ́ tó rọ ẹ pé ẹni tó wá bá o pé kò ń ṣe èèyàn lásán o pé bá ṣe pọ̀ tó yẹn wà tí pọ̀ tó kọ́ lọ pé hundred kan wà tí pọ̀ tó kọ́ lọ pọ̀ sí wa. Gbà. rẹ kó dẹ fi rògùn ó wá mọ̀ ẹ̀kọ́ ṣe ṣàrẹ blé mi à ń tọ́rí ẹ̀ wá lọ́jọ́ bí. Ah. wọ́n gbàjọ́. tó bá ti jọ́ mi tó bá ní kó wá jẹun jẹ́ ìhòòhò. ṣẹ̀ mí ó mọ̀ pé mi ò kí ń ṣèyàn bẹ́ẹ̀ hmm. ọkọ mi mà ní hmm. tó bá gbà bí alikin tẹ̀lé òun tó bá gbà bí alikin tẹ̀lé òun. ẹ ẹ ṣíjú ọkọ ó ga o ọkọ ẹ fẹ́ràn ẹ bẹ́ẹ̀ yẹn inú mi ti ẹ̀dùn sórí tó bá gbé ẹṣin inú mi báyìí ò lè kọsẹ̀ ṣé ló dàbí kó jẹ́ ọkọ tèmi tọkọ tèmi náà bá gbọ̀tún kémi náà gbọ̀tún òun náà bá gbòsùn kémi náà gbòsì. ee ọmọ o báwo wà ní. no mi kò á fi ọ̀rọ̀ kan lọ ẹ́ ni. Hmm sórí àwọn ọmọ ọkọ mi wọ́n bá mi ṣorogún ní ilé yẹn tí wọ́n gan ó ju tìyá wọn gan lọ to the extent pé ó wá ti ọ̀rẹ́ wọn sí mi ní ṣọ́ọ̀bù ìyẹn wá ń bú mi ó wá sí ṣọ́ọ̀bù mi ó wá ń bú mi anyhow. ìyẹn le táwọn ọlọ́rẹ̀ dé yẹn èmi ò fara mọ́ yẹn àmọ́ ọ̀rẹ́ mi jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ sórí ilé olórogún ah ilé tó gbóná ni o sórí àwọn ọmọ ìyálé wọ́n máa ń báyàwó ṣorogún ni àmọ́. kí ni a máa ṣe ṣé níta máa ṣe ọ̀pọ̀ àìmọye ọgbọ́n wò ó sórí irọ́ ńlá tó jẹ́ pé wàá lọ bí ẹni lọ́ta wàá tún rò á kúná wàá wá gbé lórí àwọn ọmọ ẹ méjèèjì níwájú ọkọ ẹ tó bá ti lè ṣe yẹn ìwọ àtọkọ ẹ báyìí ẹjọ lora yín gbó túútúú ni ṣé ọ̀tún lóyìn gbà tó sì á tún gbọ́ ọ̀kan á tún gbẹ̀yìn wo ọ̀rẹ́ mi tó bá ti lè ṣe é wò wá wá yìn mí ọ̀rẹ́ mi ó ṣeun gan ni o. àpò tọ́pẹ́. mi sì mọ̀ pé tí bá ti dọ́dẹ̀ mi ṣáà máa rí àmọ̀ràn lọ́dọ̀ ẹni ṣá. nǹkan tó pẹ́ kí la wà fúnra wa fún ọ̀rẹ́ ni wà ìwà tí àwọn agbámọ̀ràn wà kí màá bẹ́ẹ̀ jí o ti gbọ́ gbogbo ẹ̀kẹ́ ló ń dán jọjọjọ yẹn. ọ̀rẹ́ mi fìyẹn lè jọ ó ti fi gbogbo fìrìn bọ̀bọ̀ mi mọ́lẹ̀. ọ̀rẹ́ mi ò dé lámú mi bẹ́ẹ̀ yẹn ìwọ náà dẹ̀ ti wá ń tóbi díẹ̀ díẹ̀ sí o díẹ̀ díẹ̀ báyìí náà wà tó tóbi. mo ń bọ̀ jẹ́ bẹ́ẹ̀ wá. jẹ́ máa lọ. irọ́ kó o ṣí ere sórí tí bá fi ọwọ́ òsì mi gbá ẹ dànù wo ibi tó bá bá rẹ o tẹ̀ ní ẹ̀sìtẹ̀tẹ̀ àbọ̀ díẹ̀ lélẹ́yìn dírẹ́fà wá wá wá wá wọ́n wà ọ̀dẹ̀ yìí ọjọ́ máa ti ta ilé wọn. ẹ gbọ́ kí ló ẹ excuse me kí ló ṣe ẹnu kí ló dé tẹ̀lé kí wọn. ẹ tẹ̀ kí n sọ̀rọ̀ kan fún ọ sọ pé oh. ọjọ́ yẹn ó lè kọnu lè ṣá tí bá fi lè handle lẹ́pẹ́rẹ́ tí ọkọ̀ ẹ bá dé máa ṣe é ni o. no you can't do that o o lè ṣe ìyàwó bàbá ẹ̀ nìyàwó down. Driver. Yes. Fáwọn létí. Ah, ẹ má kí n ṣe madam. Mi ní kí ẹ fáwọn Madam ẹ má kí n ṣe ìjọ. Ó ah, gbọ́mọ yín ni. Ẹ mọ̀ kí ni mo fẹ́ kẹ́ ṣe. Ẹ wo ní kẹ́ rìpọ́tù fún dáàdi wọn. Ó ti yẹ yín sìn. Ẹ tẹ́ kẹ́ yín sí. Tó bá fáwọn létí, máa fọ́ ẹ létí o. Ah, ẹ má ṣe ẹ madam, àdúró <laughs> mi. Ẹ má gbà mí létí. <laughs> Ẹ má bínú ṣe ti bọ́. Ṣé mo rí pé orí ẹ̀ ò pè é? ìwà tí ò dá ní tọ́jú gbòòrò yẹn kí n sọ́tọ̀ fún mi. ohun tẹ́ ẹ ṣe ò dáa o ìyàwó bàbá yín ni tẹ́ ẹ bá ti lò pẹ́ẹ́nẹ́ bàbá yín lẹ lù. ẹ wo ọ̀nkú ó jayé yín gan ni o ó jayé yín gan tí mi bá ṣe fún lẹ́ni yìí tí bá mu ní èní tí bá ro rárá ródóródó tó á dàbí òkò ní ọ́nẹ́sì. ọlọ́run àbáyọ Ah, ah, ah, ó ti dé ìgbà wo ló dé. má bínú lẹ́jọ́ kankan o. kí ló dé ta ló dánú bí ẹ. bàtà dé láti ta tí ń bọ̀ sísè kan ọmọ ẹ kí mi wọ́n wọ̀n bọ̀ọ̀n bí eré ẹran jẹ́ ń pé kí ló dé tó ṣẹlẹ̀ kí mi wọ́n dẹ̀ ń bú mi. wọ́n ń bú ẹ orí wọn dàrú ni kí ló wò ó. tẹ̀ dúró bíbélì sọ pé ẹ̀ńtà bá bá wí tó bá mọ ọrùn kì kí la máa ṣe fún. a ó ṣetán àti parun ni. dájọ́ àwọn eléyìí. that's right that is all right um, kẹ́mi níkẹ́ ẹ kóra yín bọ́ síbí you are done for. àwa ni sá. orí ẹ̀yin ò fi rárá ẹ̀yin ọmọ ta kọ́kọ́ tẹ̀ gbọ́ ẹ̀kọ́ ẹ̀ ní làákàyè ni ẹ̀ ní respect at all ìyàwó tèmi darling tèmi ń bọ̀ ó bọ́ lẹ́nu mọ́tò ta ló yẹ kó máa ra bàbà bí òṣìṣẹ́ yìí ẹ wá ń wò ó lọ́ọ̀kan bọ̀ bí orí ẹran kẹ gbà báàgẹ̀ kẹ máa sáré bọ̀ nulẹ̀. dadi èdè tí ẹ̀gbọ́n ẹjọ́ lẹ́nu wa náà kẹ tó bẹ̀rẹ̀ sí ni máa jọ́ọ̀jì nǹkan tó ń sọ. ẹ ṣé o mọ̀ pé mi gọ̀ honestly mo gọ̀ mo gọ̀ wípé mi ò gbọ́ ẹjọ́ lẹ́nu yín. dáadáa lè máa gba ogun nọ́ọ̀sẹ̀sì lọ́wọ́ ọmọ yìí ọmọ yìí ti kéré ju ìyàwó kékeré kan máa sọ̀rọ̀ sí wa bẹ́ẹ̀ yẹn àláìkẹ́ ọjọ́ tí mo ṣe máa nù ẹ́ ọjọ́ tí mo ṣe máa nù ẹ́ ń bọ̀ ṣọ́sí gbọ́. ó máa nà ìyàwó tèmi ìyá wa nà wa nà. jẹ́ àfọwọ́ ara wa síra wa. ìyàwó mi ọlọ́run ṣe ìtọ́dà fún ọ ọmọ tọ́lọ́run ó fún ọ látàárọ̀ dalẹ́ tó rí wò tọ́ọ̀mọ̀ dunnú tọ́ọ̀mọ̀ rẹ́rìn olólọ́ọ̀bá mi ó pèsè fún ọ fọwọ́nú. ó yẹ lọ. mẹ́rin yìí èrí olódùmarè kọ́nìyàn dè fi ọwọ́ ara rẹ̀ kọ́ fẹ́ ba ayé ara rẹ̀ jẹ́ psychologically bí iye ee o alright ó yé olódùmarè. ìní ò kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ lé akátá wọgbó ká fàbọ̀ padà fàdé ẹ̀ ọlọ́run ó ẹnu yóò ẹ lójú. fẹ́ rí ẹ. kí o wí ajá la jẹun rẹ o ti wí bọ́lá bá ọ. Hmm, bàbá akẹ́yìn wọlé kẹsàn mi tètè yín o. tèmi bá mi kí mi kẹ́yìn wọlé kí mi sọ̀rọ̀ yín tètè. ọwọ́ mi àwọ̀ nígbóló kan kí o wí ni àwọ̀. yá lọ́jọ́. ní ìwọ ìlú. dọ́kọ̀ ojú. ìjẹ́ lọ́jọ́ ń tẹ̀lé ọpọlọ ẹ̀dọ̀ balẹ̀ ni. ṣé n tó ń sí rèé òun sì sìnkú sí. orí nǹkan sí. ó tó bẹ́ẹ̀. sẹ́rẹ̀ hmm. ọ́ ẹ wo èèyàn lẹ wá dárò ń bí báyìí o so ẹ fi ti ń ṣe ti ń ṣe gbọ́ já lọ́jọ́. ọmọ tẹ ẹ lé. ẹ jẹ́ kí n lọ jọ. Ah, ẹ jẹ́ lọ o. Ah, eléyìí burúkú àbúrò rẹ̀ sí. ẹ rí pé kí ní ìponu. Ah. <laughs> ẹ̀gbọ́n o. ẹ̀yin ọ̀nà èèyàn mi àṣìṣọ ẹ̀ta sì wí o kéémù ní í pe jésù ní àwé ìyìn máyéré bá mi nínú ọkọ́ mọ́gẹ̀dẹ̀ bá mi nídìí àdá èyí pàrà òun sáláńtà èyí sáná ni òun ti bọ̀ ó dé insist yí òun sì sọ olódùmarè mọ̀ jẹ́ àṣìṣe o ibi kí ọ̀rọ̀ mi lọ ọ́ ti kọjá àgèjì à ọ̀dẹ̀ yìí kí n kùn mọ́ bàjẹ́ ojú bẹ́ẹ̀ náà mú tó. ó tiẹ̀ ń bọ̀ lókè ń bọ̀ lódò àwọn ládẹ́ẹ̀dẹ̀. ǹjẹ́ ká mójútó kí wọn bá dà dé ó lè mọ gbàbẹ̀ ǹjẹ́ àmójútó bẹ́ẹ̀. ìyàwó mi ọlọ́run ó dòó díẹ̀ fún wa láàyè náà kára yìí sọ̀rọ̀. Ah! àwẹ̀ ilẹ̀ ó ní sori burúkú ó ní gbọ́mọ gbẹ̀ kí ọkọ̀ ìsóòlù ara rẹ o ọgbọ́n bí ẹ̀gbọ́n náà ò bàbá mi. gẹ́gẹ́ mo ṣe ń. ẹ omi wí owó dáa. Ah, ah, kí ló dé ṣé torí ọmọ kú àjẹ́ níjọ ọmọ ni má bínú mi ò mọ̀ pé ebi ti ń pa ẹni kí ló fẹ́ẹ́ jẹ́ kí n lọ dáná fún ẹ. ṣé wàá mọ oúnjẹ sè ni. ẹ ṣé kí n fún ẹ lóko wá nǹkan ọ̀rọ̀ àǹgbá ẹ. that's better. níbo lè lọ. mo fẹ́ lọ bá àwọn tó wà ní sitting room. jókòó síbẹ̀ jọ tó bá yá wọn máa kó sí wọn lọ. mẹ́wàá jókòó síbẹ̀ mi ń twenty thousand naira we dey need them urgently so something pé mo salon Could dé má pẹ́ o. Buje, jẹ́ sẹ́yìn, jẹ́ jẹ́nsẹ́yìn ọ̀gá mi jẹ́nsẹ́yìn jẹ́nsẹ́yìn jẹ́nsẹ́yìn yóò wá. mo jẹ gbèsè mo dáràn mo jẹ gbèsè mo dáràn hmm. ah, ìwọ ọmọ yìí gbèsè oró tí mo sì sọ fún ọ kọ́ mọ̀ wẹ̀yìn òun ṣe kùjé kùjé kùjé kùjé mọ́kànlọ́kọ̀ tá ò ní yá yìí sá ìwọ ló sì ní jẹun sẹ́yìn. ọ̀gá mi ìgbà ni mo ní kẹ́ ẹ jẹun sẹ́yìn ò ṣe tẹ bírèkì ṣé mi tún lè léwu ni. kémi ọ̀tẹ bírèkì kèé ṣe pé wọ́n lọ ń wẹ̀yìn. etí lè fi wọn mọ́tò yẹn ni ọmọ yín òṣì yìí òun pariwo látàrọ pé kẹ́ ẹ jẹun sẹ́yìn kẹ́ ẹ jẹun sẹ́yìn ẹ̀yin náà dẹ̀ ń bọ̀ ẹ̀ ń jẹun orí burúkú yẹn ẹ̀ ń jẹun sẹ́yìn títí títẹ̀ fi jẹun yẹn jẹ gbèsè mi ò mọ̀ pé ẹ̀ họ́ọ̀mù rárá mi ò tiẹ̀ gbọ́ ọ̀mù yín torí ibi tẹ́mi mi wá ọ̀tọ̀ ni. kẹdúró kẹdúró ẹ dúró nǹkan tó jẹ́ pé etí ọ̀hún lẹ fi ń wa mọ́tò. excuse me ma excuse me ṣe ẹ̀rí tẹ́ ǹgan bá mọ bí mo ṣe wà ǹgan ṣàánú mi débi pé kí n wá lọ rí ìtún ọkọ̀ sí kẹ́ ẹ pa mí bọ̀ báyìí kẹ́ ẹ tà mí gbàǹjo àtọ́mọ ẹ̀yìn ọkọ̀ tí mo mú dání wàláhì ẹ lè rí nǹkan kan gbà lọ́wọ́ wa. kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí i. ẹ jọ ẹ jọ kí ni kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí i kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí i. èmi kọ́ lẹ máa bẹ̀ bàbá èmi kọ́ lẹ máa bẹ̀ tòótọ́ ni mo sọ fún yín yẹn madam ló rán mi iṣẹ́ ìyàwó ẹ̀gbọ́n mi dẹ̀ ni ó burú gan so ẹ wọnú mọ́tò àjọ lọ síbẹ̀ nsìn ẹ pààkì eléyìí àjọ lọ síbẹ̀ wà lọ́bẹ̀ torí mi kọ́ ni mo ni mọ́tò. ẹrú ayé lẹ́yìn náà. èmi ò ń ṣe ẹrú ayé ọlọ́run ní ṣe mí lẹ́rú ayé ẹ ṣáà wọnú mọ́tò ẹ pààkì eléyìí kẹ wọnú mọ́tò kájọ máa lọ. ká pààkì eléyìí kájọ máa lọ. bẹ́ẹ̀ni. ẹ ti mọ̀ ń rí tẹ́lẹ̀. mi ò mọ yín kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí ẹ pààkì má gba kí lọ́wọ́ yín àlẹ́ ìjọba lọ. ṣé ẹ fẹ́ gbé mi ń yàwó ẹ fẹ́ máa mú mi lọ lé. ẹjọ́ lẹ́yìn àpọ́nlé àbùkù ni ó kù o mo ti bẹ̀yìn tó bó ṣe yẹ kí n bẹ̀yìn o mi ò sì lè lọ yáwó bẹ̀yìn o mi ò lọ ibì kan o. but any side mirror now ẹ wá dáràn tán ẹ máa bẹ̀bẹ̀ ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. sẹ́yìn náà ní side mirror ah. ẹ̀yin mo fi rìn iwájú lẹ̀ fi rìn bẹ́yìn ọ̀bá ya wèrè ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mọ̀ ń gbẹ́yìn bọ̀ kí ló dé sẹ́yìn náà kàn mọ́ rìfáàsì ìgbà mọ́ àkàlù ilẹ̀ yìí náà wá tẹ bírèkì bírèkì disagree bírèkì ni àjọ disagree ara wa ni. a ní kẹ wọnú mọ́tò kẹ páàkì mọ́tò mi. kọ̀ǹdọ́ kọ̀ǹdọ́ lọ́jẹ̀bi èmi kọ́ ọmọ jẹ̀bi. nígbà tẹ́yìn náà rí i pé mọ́tò ń jẹ sẹ́yìn wáyé tẹ́yìn náà ò ṣe tẹ bírèkì ọlọ́ṣẹ́ gan nìyá ẹ̀. ọlọ́ṣẹ́ nílò tán ńbẹ̀ mọ̀ pé mọ́tò mọ̀ kí ló lè tẹ̀ tẹ́ bírèkì. àwọn kọlù yín tán ẹ̀wọ̀n ẹ̀ tí ọ̀jẹ̀ gbèsè tẹ́lẹ̀ kọ́bọ̀ ẹ̀ lérí gbà ní kọ́bọ̀ wàhálà tá a bá fà kàtì ẹ̀ fà. ẹ̀yin tẹ́ ríran sẹ́yìn náà ríran ṣèbẹ́yìn mo fi rìn ta ló yẹ kó ríran jù nínú ẹ̀ tí fi wájú rìn àtẹ̀yìn tí fẹ̀yìn rìn ẹ jẹ̀bi ẹ jẹ̀bi kán wá wọn lẹ̀ ẹ jẹ̀bi mẹ́ ó jẹ̀bi mẹ́ ó jẹ̀bi mẹ́ ah, ah. mo ló bàbá is sick. sọ níbi tó sọ torí bó ti dì mí mú. ojú tẹ̀ ń tì mí. bàbá jọ dira wa mú ojú ó tẹ nìkan jẹ nìkan o. ẹjọ tó dáná òun ẹwọ ni mo ti. màá dínà mú mi kọ̀kí náà ó sọ̀kì mi màá dínà mú o. <laughs> wo sọ níbi tó dì mú o ó rìn mí o ó rìn mí o bó bá rìn mí afọ ìwà méjèèjì ò ní ka mọ o ó rìn mí o èmi náà ó dì nǹkan mú o sọ̀rọ̀ bó sọ̀kì bó ti ń dínà mú wa náà rí bó sọ̀kì o èmi náà ó dì mú yóò sọ̀kì mi o mi ò kàn kí n gbé náà jẹ o nbí tá a bá dé màá gbé náà nbí tí mo bá dé màá fẹnu gbé náà jẹ màá fara gbé náà jẹ o bẹ́ẹ̀ ti sẹ́mi màá fara gbé náà jẹ màá fi èmi náà tiẹ̀ fẹ́ fara kí màá gbé bẹ́ẹ̀ sẹ́mi ẹ mọ̀ pé bí ti rìn mí ni ó ẹ là mi ò kọ̀kẹ́ là mo fẹ́ jẹ náà màmá màá jẹ náà o àwọn tí mo wà máa ti ẹ̀jẹ̀ náà. bàbá yìí dá lóhùn. ẹ̀yin náà ń gbéná sí mi lára kẹ́. dá lóhùn dá lóhùn. ẹ̀yin náà gbéná sí gbogbo ara ní gbọ́ ẹ̀yin náà ń gbéná sí mi lára èmi náà ń ah. gbéná padà o. dá lóhùn ẹ wọ́n mi tẹ́ káwọ́ sí. bàbá ìbáyìí eh, lóògùn eh, ah, ah, kí ló dé eh, mo mọ̀ pé bó ṣe ń dùn mọ́ mi lọ́ máa dùn mọ́wọ́ náà o. ẹyin àti ta ni. ọlọ́run bí tọ́jà ah èmi náà ẹ̀ máa dín mi kọ̀kọ́ sọ̀k mi o mi máa fi gbogbo ara dín mọ́ mi ọ̀kọ̀kọ́ sọ̀k mi mo tẹ̀mí lọ́rùn kí n gan mọ́ náà o. ó dà ó tẹ̀mí ẹ̀jẹ̀ tiẹ̀ kó wa gan mọ́ náà yìí ọlọ́wọ́ máa fi gbogbo ara gọ́mọ náà o gbogbo ara ìjà o gbogbo ara kìkì ìjà bìjà ń bàdí àbìjà ń bàdí ẹ̀yà náà létí èmi ẹ̀yà àyà ọyẹ ti ẹ̀jà àyà awọ ọdún sílẹ̀ ọdà ọdà ọdà ẹjẹ kẹdì ẹgbẹ náà jẹ ẹjẹ kẹdì ẹjẹ kẹdì ẹfúnra rẹ ọdà ọdà ọtí ẹ so so bẹ́ẹ̀. báyìí kò kò kò bọ́ sínú mọ́tò fún mi. Ọlọ́run ẹ tá à ń lọ bá kọtọ Ọlọ́run ẹ bọ́ sínú mọ́tò. wọlé sábà tètè olùsí. tí ì débi tẹ́ rán mi. ìgbà tí mò ń lọ lọ́nà bí mo ṣe pàdé mà ní nìyẹn wọ́n dẹ̀ kọlu mọ́tò yẹn díẹ̀ bí mo ṣe ní kájọ wá nìyẹn pé mi kọ́ ni mo ní mọ́tò kán dẹ̀ wá rí i bàbá. àwọn màdámù ni. màdámù náà dà. àwọn ni. àwọn dà. èmi ni. alo sèmi ni. àwọn ni. àwọn dà ìyá rẹ àwọn ni. èwo àwọn madam nìyẹn. ẹ mọ dáràn kẹ mọ jẹ̀bi ìjọba òfin mọ mẹlù tá a wà yìí irú eléyìí. bàbá hmm? mi rò bẹ́ẹ̀ lọ driving school ṣá. kí ló ní mo dànù èmi ló ní mo dànù mọ́kọ́lọ́kọ́ ni mi ò dá nǹkan kan nù rìbáàsì wọ́n sì mú wa èmi mo mú rìbáàsì àwọn sì mú wájú wa iwájú àtẹ̀yìn wọ́n sì kọlura wọn kí o sọ nǹkan tí mo jẹ̀bi kò yé mi ọ̀rọ̀ yóò ti sí ìdè tẹ̀sán wọn ò tí ì wọn lè kálí mẹ́ńtọ́ jẹ̀bi mọ̀kàn wo kán má dojú tì mí láàrin ìgboro àti ibi tí wọ́n torí gbajúmọ̀ gidi ni mí mi ò sì sẹ́ni yẹ̀yẹ́ mọ́mọ́ wọn ara mi jẹ́jẹ́ mi mọ̀ ń lọ ó sì ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó dòun nu mo sì bẹ̀ wọ́n gbà tán sì ni wọn ò ní gbọ́ báwọn mú mi bàá bó lórí burúkú kan á sì èrè tẹ́ ẹ̀ mú mi bàá bá ẹ̀jẹ̀ ń kúrí wèrè náà. ṣe ní driver's license. driver license mi ò ní kẹ́ ẹ gbà fún mi ìwọ ni kò gba dábà fún mi ṣé wọn mọ wakọ̀ wọn ò ní níwèé ìrìn kọ̀ abẹ́rù pé mi gan ò mọ̀fin ni iṣẹ́ tí ó yẹ kí n ṣe pọ̀ nílẹ̀ gbogbo òsì táàrin kì í kò yé mi o ìyá táwa bá gangan dà. anyway èmi ò bínú o gbàṣọ ti rìn bẹ́ẹ̀ mọ́tò mi. rèfé àkínú àbí àwọn ni a lọkọ̀ lóòótọ́. ìyàwó ẹ̀gbọ́n mi ni bó ṣe dúró yẹn ìyàwó ẹ̀gbọ́n mi ni wọ́n wọ́n gbá mọ́tò mo dẹ̀ ti mú wọn wá kan kẹjọ sọ mi mọ̀ bọ́yẹn fẹ́ ṣe wọn ò fẹ́ tún ṣe torí wọ́n ṣe wà í kọ́bọ̀ kò sí lọ́wọ́ wọn. ṣé ẹ máa ní sí ẹranko. ó ṣe mí o. ṣe rí nǹkan tó fà ń sìn. ẹ má bínú. irú bàbá yìí gbá mọ́tò mi ó dẹ̀ ní gọ́ọ̀sì láti mú wá bá mi. ẹ má bínú mà. irú ẹ̀bẹ̀ wo gan-an ló fẹ́ bẹ́ẹ̀ mi ná. ṣé ní gbèsè ni ẹ ní. kí lè fẹ́ kí n sọ fún ìdí àmì tábàdélé. ẹ má bínú àtẹ̀wọ̀n. ṣé àti lọ́kọ̀ọ́ ìyàwó ẹ̀gbọ́n mi ni wọ́n. ta ló fẹ́ pa ilé ta ló fẹ́ pa. ẹni wẹ̀ ṣàlọ́ rẹ̀. sẹ́sìn òpé yẹn lásán ni ẹ. mi ò mọ̀ pé ìnìyà tí ń sọ ẹ má bínú o lórí òpó ibi tá a dé yìí ẹ̀bẹ̀ náà ní bẹ́yìn ṣe é gbọ́ ẹ má bínú ẹ foríjì mi. bàbá tí ò bá ṣojú rin bá ti fọ́ ilé tí. bá a ti sọ tó yìí náà òun náà lè jẹ́ kémi náà kúrò kí báyìí dọ́gba kọ́wọ́ lè tètè tóbi òun rẹ̀. yé. bàbá. ẹ jọ ẹ jẹ jẹ jẹ jẹ ọkùnrin burúkú tí ìbá jẹ. ẹ jọ jọ jọ ìyàwó lè lọ jẹ. ìyàwó lè lọ jẹ bàbá lè lọ gbá bàbá lè lọ gbá. ẹ má tún ṣe mọ́tò dé. bàbá kí má ṣe kí ni mọ́ ah, ah. tí one times nígbà three times mo ṣe bá okun one times. ẹ jọ tó lọ lọhùn mú mi ẹ jọ tó lọ lọhùn ẹ jọ ẹ jókòó. gbà létí gbà létí gbà gbà kí ni. Ah, ba ba ah, ba ba. Eh? ẹ lè kúre ẹ ṣàbọ̀tà ẹ bọ́tà jẹlẹ eh? báyìí fi àwọn tó ń jọ. ṣé mọ̀ pé sùúrù ò lè pẹ́ lẹ́kọ̀ọ́ ẹ tó bá lágírí tó ní wèrè ń lọ kápá yín lẹ́kọ̀ọ́ ọwá ni mọ̀ lọ wọ́n fi yóò lẹ̀ bẹ́ẹ̀ bọ́tà wà lọ tún mọ́tò ṣe sátún hmm, ti bẹ̀rẹ̀ sátún ti bẹ̀rẹ̀ ṣé ká tún ṣe lójú ọ̀gá romance ọ̀yà ọ̀yà mú mi ẹjọ́ kí lẹ fẹ́ kàn ṣe sí. ṣé kémi náà mú bẹ́ẹ̀ kí mọ́mì jọ bẹ̀ wá. ẹ fi ọwọ́ kúrò lára mi. wọn náà fi ọwọ́ bó ti ń sọ̀kì ẹ ló sọ̀kì èmi náà fọ́ kò lára. wọ́n ní kẹ́ wá lọ túmọ̀ tó ṣe. wọ́n ní kẹ́ wá lọ túmọ̀ tó ṣe. wọ́n ní kẹ́ wá lọ túmọ̀ tó ṣe. wọ́n ní kẹ́ wá lọ túmọ̀ tó ṣe. wọ́n ní tí ì wá wo ẹ̀ rí wa wo dáadáa ojú yín fẹ̀ tó ẹ̀ rí wa wo. ìdílé kẹ̀kẹ́ ṣojú kan tó fà ń sìn ṣàgbé ọ bàbá òsì yìí kúrò níbàá. lẹ́mí bàbá òsì lẹ́mí bàbá òsì. bàbá òsì nìyí náà ṣé wà kí n ṣe bàbá òsì ni ẹ wà kí n ṣe bàbá òsì ni. ẹ jẹ́ kí n mọ̀ ṣe mímọ̀ gà ń tẹ́ mi mọ́ lọ. wọn ò ní kẹ́ máa lọ ẹgbọ́n mú mi. mi ò ní kọ́ lọ mi kò ní kọ́ bá rẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó. ṣé bí ní tìlẹ̀ fẹ́ ẹ̀. madam kọ́ bọ̀ kò sí lọ́wọ́ ẹ̀ kọ́ bọ̀ kò sí lọ́wọ́ ẹ̀. ṣé kí n máa lọ mọ̀mọ́ jọ máa lọ jọ máa lọ. kọ́ máa lọ. jọ máa lọ. pátápátá àbí. jọ máa lọ tó wèrè bó ṣe ní kí n máa lọ ẹ ya wèrè. ẹ má bínú jálẹ̀ bọ́tà tó. ìwọ wá mi bàí. ta ni. tataye ni. òkò mẹ. ó kọ mi àbí kò kọ mẹ àní fílẹ̀ ǹgàn ti wá pọ̀ jù. apá rárá o. ṣé wọ́n ń pé orogún yẹn ni ìyá ẹni níṣe ni. fimi dín wọn. àwọn wo kí ló dé. mọ́mí ẹ̀ máa bí rándúlà avenue yìí. ìyàwó. ìyálé. ó dà ìwo la rí gbọ́ o. ẹ máa bí ọmọ yín. kémi bí ọmọ mi ó gọ̀ ó gọ̀ fún èdè tó pè yẹn ẹ̀tẹ́ dé ó ti wá tẹ́ báyìí ó fà tẹ́tẹ́ dì wo ṣé o rò pé dídákẹ́ tí mo dákẹ́ o rò pé mo gan ni o rò pé orí mi ò pé o rò pé mi mọ ohun tí mò ń ṣe àtẹ̀mí yé mi. èwo ló ra fa ìbú nsìn ìyàwó alájà jẹ́ ní ilé yìí o. èmi àti ẹ èmi àti ẹ ẹjọ́ ẹ kọ̀ ṣé o mọ nǹkan táwọn ẹgbẹ́ máa ṣe ṣé ló yẹ kó o mú mi kó o gbá etí mi ìwọ rándù yìí ṣé o ní bó ṣe rí tí mo ṣe ń wẹ̀ tí bá mú ẹ tí mo bá rún ẹ tí mo rún ẹ jẹ́gẹ́jẹ́gẹ́ tí mo bá rún ẹ jẹ́gẹ́jẹ́gẹ́ wò. kí ló ń mú jẹ́gẹ́jẹ́gẹ́ tá a lè tí à ń mú jẹ́gẹ́jẹ́gẹ́ kí ló ṣe fún yín mo ní kí ló ṣe fún yín títí tọmọ tìyá ń pariwo lé lórí kí ló ṣe ẹ kí ló dé. Rótìmí èmi ń pariwo. ò ń pariwo ìwọ àtọmọ ẹ ń pariwo lé lórí kí ni nǹkan tó ṣe fún yín. <laughs> Ọlọ́run o Rótìmí mo ti wá rí ẹ tán báyìí o ààbọ̀ ẹni mò ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti wá rí ẹ lódìndín báyìí ẹ mo ti wá rí wípé o ti mukun mẹ́kọ̀ọ́ ó bí ti wù ó mọ. èmi bọ́láńlé dunu what hell are you talking about. ẹ wo kò sí nǹkan tá a lè ṣe fún o bó ṣe wà yìí ó important sí mi ju another person lọ́nu lẹ́yìn eh? bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Rotimi. yes. èmi bọ́láńlé mi sọ̀rọ̀. kí ni ẹ kí ló jábọ̀. èmi ni wájú ẹ. who are you by the way. akúrin ti jẹ̀fọ́. abba the bush. akúrin ti jẹ̀fọ́ ó ti jẹ́ ìtọ́jú ẹ̀fọ́ lọ. yes mo jẹ́. sọ wá rí o. rí i dàrú tọmọ ti dàrú. mo ti gbọ́ tiẹ̀ wọ náà gbọ́ tèmi mọ́ tiẹ̀ o ṣó ti yẹ ṣó rí àti wá ti ìyàwó egbére yẹ kẹ́ ẹ tó gbìyànjú láti gba ẹ̀mí eléyìí bẹ́ ṣe gbà tà kọ́kọ́ tọ́lọ́hún rẹ̀ nígbà fún yín. àti tèmi àtọmọ mi máa wọnú lẹ́yìn. get out. ẹ gẹ́gẹ́ kẹfúwa pẹ̀lú pẹ̀lú pẹ̀lú rami. wo má bínú ṣùgbọ́n my dear má bínú ṣùgbọ́n jọ ṣùgbọ́n ṣùgbọ́n olórí burúkú wọn wọn máa lọ fún wa nínú ilé yìí ni ìṣòro bedroom ìṣòro ìṣòro bedroom driver. yes. ah ó máa gọ èmi ló lo yes fún ṣé wọ́n mọ̀ pé ìyàwó ọ̀gá ẹ̀ mo jẹ́ ni. ẹ má bínú ma. driver. yes ma'am. that's better anyway gbogbo ibi tá à ń lọ lẹ́nu ó pọ̀ gan-an o wàá gbé mi lọ ṣe irun mi lẹ́yìn yẹn màá fix èékánná mi wàá tún gbé mi lọ ṣe shopping ṣùgbọ́n mi. mo ti gbọ́ wa. and next time tó bá tún dánrẹ́ wò bó ṣe ga tó yìí màá bú ẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n mi. ẹ má bínú wa. 不接吗？不接呀。 ń forí ṣá ṣé orí kọ̀tàn ẹ̀kọ́ tọ́kọ sí ni in fact mo enjoy in driving ẹ̀ at all wọ́n dẹ̀ sọ fún ìyá mi tá a bá délé ẹni bẹ̀rẹ̀ dáńfó ṣì. ṣé èmi ni mi ò ríran àbí. mi ò lè sọ. ìyá tó bí ẹ kò tó mi lọ́jọ́ orí kí ni wọ́n wí torí pé mo máa ń wa ọkọ tó lóun fẹ́ gbére tẹ́jọ́ ń gbére káàkiri mo rò pé wọ́n ń di ẹ ni ó tọ́ mọ́ mi lọ́jọ́ orí ṣáàkì mi ò ń ṣe gbẹ́ ẹ wà lọ pé ọkọ ẹ lé núgbò tàwa wá gbé ẹ kó mi báyìí orí ìyá ẹ sàn dànù wà lọ pé ọkọ ẹ wá gbé ẹ báyìí. ẹ bá máa rí dírẹ́fà yìí kí ènìyàn kó báyẹn ṣá òun lẹ́sẹ̀ ni ò tó lẹ́sìn mi ò tún mọ tún mọ bó ṣe ń wa mọ́tò tó tọ́ dẹ̀ ni o bàbá ọ dírẹ́fà yìí mà lè gbé machine yìí ṣe é máa tó bẹ́ẹ̀ tó tọ́ mà ní ọmọ yẹn mà jù mí lọ jẹ́ lọ bẹ dírẹ́fà yìí Dáàdì ẹ má bínú sá. Kí n má bínú. Ṣé mi ṣe gbé màmá ẹ̀ ni? Dáhùn. Ó gbà pé mi ṣe gbé ìyá ẹ̀. Ó mọ̀ bẹ́ẹ̀. Fẹsẹ̀ méjì kúnlẹ̀ síbẹ̀ yẹn. láàárọ̀ pé o fẹ́ pè mí báyìí tó sọ pé dáadé ẹ kárọ̀ sà wàá fi tí ọkọ̀ ẹ gbọ́dọ̀ ń jọ yẹn o. mo ṣe wàhálà gan lórí ẹ̀ ṣe rí one million tẹ́ni pé kí n fi kún yẹn èmi ò lè rí fi kún. Ah, madam madam ẹ fi kún àkọ́kọ́ náà mo kọ́kọ́ appreciate pé èmi lè fẹ́ kí n bá ń ṣiṣẹ́ yìí inú mi dùn sí i eh, but ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run tẹ bá fi one million naira yẹn kún ìyẹn gan-an lọ́kàn wa náà lè fi balẹ̀ lórí ọ̀rọ̀ ṣẹ́ yìí ìyẹn gan-an la fi máa mọ̀ yín pé agbáṣẹ́ tó tún ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ ìmọ̀ pé iṣẹ́ six million kò ń ṣe ọmọdé iṣẹ́ bẹ̀ síbẹ̀ síbẹ̀ síbẹ̀ síbẹ̀ ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣòwò tí ó pé àgbájọ tí sẹ́kítì ọ̀hún fẹ́ kí n wọlé ṣó gbogbo nǹkan tó máa ń ṣe lọ́fíìsì lélẹ̀ tó máa pèsè iṣẹ́ anyway àbábá ni tiẹ̀ àǹtí agbọ́kọ ọlọ́kọ ó lè aṣẹ́wó wú ẹ fọkọ mi lẹ̀. ọ̀gá ta lélẹ́yìí. ìyàwó mi ni wife mi ni. ìyàwó yìí mọ̀ ń my darling wife. àbọ̀mọ yín. ọmọ kan wife mi. Ah, ẹ má ṣe yẹn ẹ ṣe èmi á lọ gbéṣẹ́ mi fẹ́ lómi. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ah, kí ni Miriam wá ṣe lè fún for God's sake Miriam. o ah. sọ pé ibi báyìí ni. fúláàtì tí mi rí wọn tán wọ̀ ń jọ yẹn lélẹ́yìí mà. ṣé wàá rí wàá wọlé wàá pe anybody to bá rí ń bẹ̀ wá fún yes ma ẹ káwọn sọ. ṣé o sì. ẹ jọ àwọn madam tó ń gbé ibà ìlànà. madam tó ń gbé bi. bẹ́ẹ̀ni. èmi àti ìyàwó mi nìkan là ń gbé bi ṣé o sì problem. kò sí ìkọ̀kan àwọn madam ló fẹ́ rí wọn. àwọn madam. bẹ́ẹ̀ni. ẹni kọ́ wọlé ẹ̀ ṣí no àwọn ọ̀rẹ́ yìí. ṣé ìyàwó yín ni. Eh, ìyàwó mi ṣé o sì problem. ẹ jọ bí wàá kìlọ̀ fún ni pé mi ò fẹ́ rí òun àtọkọ mi mọ́ láyé àti láyé ẹ̀ ọjọ́ ti bá ti rí ohun àtọkọ mi ilẹ̀ á jù lọ. ohun àtọkọ ẹ àbóhun àti dádì ẹ. ìwọ máa gọ o mi tẹ̀rí pé ìta máa wá bíbá ìta máa ń respect ara wa ni ah, mi ṣe mọ̀ pé ò ní respect ni ká pé ní respect wọ́n máa lo ọ́ fún ìyàwó lé ah, ó ga lára ẹ̀ o Kàsálí nítorí bí ẹ rí sẹ́tà wá yìí ni. àwọn sàwáwù mi mi ò tẹ̀mọ́ pé irú àwọn sẹ́ẹ̀tì rẹ̀ báyìí nù. wo tẹ́tí ẹ̀ sílẹ̀ kó gbọ́ sọ fún ìyàwó ẹ pé ọjọ́ tí bá ti rí òun àtọkọ mi ẹ méjèèjì ẹjọ́ máa tẹ́ já lọ. Hey, wonder shall never end. <laughs> ee yẹ padà bí ìlọ́bì kankan mọ́. dẹni tó jẹ́ pé èmi àti Rándú nìkan là ń wà nílé kí ló ń ṣẹlẹ̀ sí mi náà ṣé kìí ṣe èdì ọmọ tó ń ṣe bẹ́ẹ̀ ọmọ ń kú mọ́ mi lórí ìyàwó lọ èdì rèé o hmm, hmm, hmm, aláti ṣe òun ló má ti ṣe ààrẹ. bá inú ilé wàá mọ̀ pé eyín ó mú jabẹ lọ tó o bá wọlé kó o kó ẹrù ẹ tó fúyẹ́ àti tó wo kó o lọ́kí tó dé ẹlẹ́dẹ̀ á dájú ẹ lọ wọ́n kan ráńdù yìí. wàá lọ wàá dé bá mi lé yìí alọ́ntiẹ abọ́ ní tèmi. àbí mo gbà bẹ́ẹ̀. kò dé má gbé búkà yẹn dání o. kí n má gbé búkà lọ yes ma yes ma bóyá àwọn ìlú rà fún mi. bàbá àgbàyà bàbá sàlá. bẹ̀rẹ̀ ìwọ náà kọ́. ẹ káàsán. káàsán. ẹ jẹ́ ṣáà lẹ́yìn béèrè mi. no madam ń béèrè. Ah, madam ọ̀pẹ méjì nílé yìí èmi náà ni mrs Rotimi. no mrs Rotimi mo béèrè. èmi náà ni. àmà ah, ah, màmá gbalagbà ṣe. ìwé máa bọ̀ o ó dẹ̀ ń fọwọ́ pa mí lára ṣé wọ́n mọ̀ pé ìyàwó ilé mo jẹ́ ni nǹkan tó bá bá wa ní kò sọ tó bá dẹ̀ ní nǹkan sọ kó máa lọ. wẹ́ẹ̀ wọ́n ní fún mrs Rotimi lẹ́tà látọ̀ fún mi. us letter èmi Rotimi ti dead do us part la máa pé àmọ́ tí bá confam pé ó tọ́ ni nǹkan tójú ẹ̀ máa rí nu ilé yìí. olúwa Rotimi ọkọ mi àrẹ̀mú adé jọ̀ọ́ járíjì mi fún gbogbo nǹkan tí mo ti ṣe sẹ́yìn mi promise pé mo ní ṣe wọ́n mọ́ ọjọ́ tí bá tún ṣe kò lé mi bọ́ta. kí n dáríjì kí n dáríjì ìwọ yìí change ó sọ pé gbogbo nǹkan tó sọ yẹn wà á change lóòótọ́. promise. bẹ́ẹ̀ ìwọ yìí change. màá change. alright mo fún ẹ ní last warning ọjọ́ tó bá tún ṣerú ẹ̀ again màá lé ẹ bọ́ta ni o ti gbọ́. ẹ my darling ẹ wọ́n ló jẹ́ kí n máa bínú sí i. Thank you. wàhálà wa. ṣé wọ̀rẹ̀ bọ́lá ní ṣé wọ̀rẹ̀. èmi ni kí ló dé. kẹ́mi ń kọ́nà. kẹ́mi kẹ́mi wà ní yàrá wọn wọ́n sùn. ní kẹ́ńkọ́. wọ́n jọ sùn nínú yàrá ni kí ló ṣẹlẹ̀. ó dáa ló ṣe yìí. níkẹ́ wá ya arábì àti kẹ́mi. ìjọ́ wo ló ti rí Mariam ọmọ Jíbádé gbẹ̀yìn. Mariam ṣé bí a jọ wà níbi birthday ceremony ọmọ yìí níjẹta ni. ọ̀dà eh, eh. <laughs> anyway ọlọ́run ní jàre yìí oògùn pé ọmọ kú mọ́ wa lórí. ẹ òjòjì ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ o ní jẹ́. ọlọ́run ní jẹ́ kí ilé wa dahoro àmín àní pàdánù àmín o ọlọ́run sì ní jẹ́ ká rogún pé à ń tì ní sódò. tì ní sódò ta ni wọ́n ti sódò. ṣàṣà mi àmín àmín ó dàbí pàlálẹ̀. àlá ni àlá burúkú ayé àti tọ̀run ni bọ́láńlé àlá burúkú ni kò sì gbọ́dọ̀ ṣẹlẹ̀. ọlọ́run jẹ́ ara mi alágọ̀. ìyá tó ń pè mọ́ pátákà ni. ẹni àtẹ̀tẹ̀ sílẹ̀ gbà Rótìmí ọmọbìnrin kan mò ń wò yìí òkú ọ̀run sì ni o. Ah, òkú ọ̀run ọmọbìnrin. òkú ọ̀run ni. wọ́n ní àwọn ṣe tẹ́rẹ́tẹ́rẹ́ kó wọnú ìgbà ìgbìnrin gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ kó jóye bàbá rẹ̀ adífáfá àṣegbédé sọlọ́jà ìgbèje làhàn mi báyìí ní bàtà rólótùúfẹ̀ ẹ̀jẹ̀ ń rí. tì mí ọmọbìnrin wo ló ṣẹ̀ tó sì ti dèrò ọ̀run. òkú ọ̀run ọmọbìnrin. Ah, ah, ah, bàbá lóòótọ́ ni ṣe rí ngbà kan wà tí mò ń jáde pẹ̀lú ọmọbìnrin kan tó ń pè ní Maradona. wà pa Maradona. Ọ̀nkú. Yes. Mo àfẹ́ bá yín sọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ wo nìyẹn náà? Ó dàbí ẹni ó dàbí mo ti lóyún. O ṣe kí ni? Maradona, o lóyún. dé tó careless bẹ́ẹ̀ yẹn. careless. ẹ ó careless now tó bá careless wàá sọ pé olóyún ṣé wàá kéré jù ni àwọn ẹgbẹ́ ẹ wọ́n mọ wọ́n mọ style tí wọ́n máa ń lò tó fi di pé anything tán bá ṣe kò ní doyún now gbogbo ọgbọ́n yẹn ló yẹ kí wọn náà ti dá síwájú dépò tó máa fi doyún ah tó máa ń sún mi lọ́rọ̀ ẹ̀yin young young girls rírè o kí ló wá fẹ́ ká ṣe sí báyìí. kí la máa ṣe sí well kò sí nǹkan tá a máa ṣe sí ju pé well nígbà tá a prepare fún a lọ rí doctor ni. fún kí ni. gbọ́ question tó ń bi mí a máa lọ rí doctor fún wípé n tí doctor ń ṣe sí oyún tá a bá fẹ́. èmi ò lè ṣẹ́ oyún o. o ò lè ṣẹ́yún. mi lè ṣẹ́yún o. o mọ position mi láwùjọ yìí wá sọ pé o lè ṣẹ́yún wàá ṣẹ́ ni o wàá ṣẹ́ o mọ nǹkan tó wà ń bẹ sórí tó bá fẹ́ kí n fẹ́ máa fẹ́ ṣó ti yẹ ń sìn ṣùgbọ́n nǹkan ni mo kàn fẹ́ kó mọ̀ ní wípé a lè fẹ́ra ní platform jẹ́ ká jókòó ká jọ arrange ọmọ kékeré ilé ara ẹni nìyẹn kí ló fẹ́ kí n máa sọ ọlọ́run má dojú ti wà èmi àti ìyàwó mi àwọn ọmọ mi ti dàgbà gbogbo wọn ọlọ́run má dojú ti wà jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn lẹ̀ náà o jẹ́ ká ìlọdọ́gbọ́n sí lọ́dọ̀ dókítà ṣùgbọ́n please mo bẹ̀ ẹ́ ni ṣùgbọ́n. ó ṣe wá ìdí but next time ṣá. fún wa ṣe ah, látijọ́ tí mo ti ń ṣiṣẹ́ hmm. ìwé ò ṣẹlẹ̀ rí. òun gangan wa ń kọ́. but aṣáàdùpẹ́ fọlọ́run ọ̀gbọ́n ah, hmm. agbèfọ́ omi dànù. ọmọ rẹ ti kú ah, mo dáhùn mo dáhùn mo dáhùn bó ni máa gbé wọ doctor why mo dáhùn mo dáhùn mo dáhùn kí ni ti máa ṣe bó ni máa gbé wọ mi mọ̀ ya ọmọ yìí mi mọ̀ bàbá ẹ̀ o wọn mọ̀ mi mi mọ̀ bí kankan ń bọ́lá máa gbé wọ. kò ṣẹlẹ̀ rí o. yé yé yé o ti ṣẹlẹ̀ báyìí o ti ṣẹlẹ̀ báyìí mo ló wà mo ló fún ẹ wa. mo ló fún ẹ mo ló wà. àwọn tí ó fà kẹ lọ́wọ́ ah. ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe òkú òru náà la máa ṣe. òkú òru mi mọ̀ bàbá mi mọ ẹ lóṣù o mi mọ̀ ẹnì kankan òun mọ fún mi honestly bó bá ṣe mú ẹni kò ṣe mú ẹ jẹ. ọkọ ẹyin lẹ lòkù. ta ló lòkù. alaye lèmi gbédébí àbí sọkúsọ wo ló ń sọ. kò ṣẹlẹ̀ rí o. a ah, ó ti ṣẹlẹ̀ báyìí ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ mo gbé ohun tó ṣe yìí èèwọ̀ ni ẹni tó bá ṣerú eléyìí játijàti rédèrèdè lòkù rẹ̀ rí gbẹ̀yìn. ah bàbá ẹ padà ọlọ́run ní jí kí gbẹ̀yìn tèmi rí játijàti rédèrèdè ah baba, ẹ jọ torí ọlọ́run ọlọ́run ní bá ti ń jẹ torí aláìjàmíláyà èmi náà ń wò ó gbogbo àwọn èèyàn ọmọ kú mọ́ ọ̀tá mi lórí gbogbo àwọn èèyàn sá fún ọ̀tá mi èmi náà ń wo baba, torí ọlọ́run kí ni mo lè ṣe sí ẹjọ́. Hmm. ẹjọ́. <laughs> ó dà tó bá wá rí bẹ́ẹ̀. <laughs> a tó kú ẹ̀ sí ni o. a tó kù sí mo láti fẹ́ rúkú òkú tó ti jẹrà mi ò lè rí bàbá. <laughs> ó ti mí ọmọdé ní í ṣe ọ ọmọdé ò mọ oògùn ìpínlẹ̀ fọ sọ́ọ́rí àádì ẹrù àgbà ni àáwá kan pósí kéke tá a bá ti kan pósí àádì gbogbo òun èròjà sínú rẹ̀ tó jẹ́ tàwọn àgbà àáwá lórí ìgbẹ́lẹ̀ á sì síbẹ̀ lọ̀rọ̀ rẹ bá dayọ̀ lọ̀rọ̀ rẹ bá dayọ̀ bí bẹ́ẹ̀ kọ́ àjálù burúkú ni o ọlọ́mọdé alájà lọ. ọlọ́ọ̀ni jẹ́ orí. ẹ padà ká má rajà lọ. ọlọ́ọ̀ni jẹ́ orí. ẹ padà kí ìgbẹ̀yìn tèmi dà nítorí bó ti látúnṣe báyìí. ó látúnṣe. ẹ ṣe ìlú gan-an ló máa ná wa. a gbọ́dọ̀ gbowó lé kò ní í ná ju ọgọ́rùn-ún márùn-ún lọ. ọgọ́rùn-ún márùn-ún. Mm. ṣé tí bá ti kó yẹn lé òtítọ́ wa. ó ti tán. <laughs> a sì tún gbọ́dọ̀ sí lẹ́yìn rẹ. bàbá ló ti yá ti yá. <laughs> ẹ ìyẹn ìyá mi. kọ́lé. ṣé tá a bá ti ṣí bàbá kò sí nǹkan kan mọ́. lọ́rọ̀ rẹ̀ dayọ̀ ó dire. ṣálẹ̀ ni àárẹ̀ hmm, ọ̀la. alẹ́ ọ̀la ni ẹ jọ ẹ má jẹ kó yẹ o. àà kò ní ṣe kò ní yẹ àà gbàtíwọ náà ti fara tagbà àbúrò dúró ti ọ òkú rẹ ò sì ní ráre ọ ní kún rèwerèwe ọ gbọ́ ọ̀tọ̀ àwọn tó nílé ayé ò ní jẹ́ ọtẹ́ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ Ọláròtìmí bàbá bíkú bá wọlé rẹ kò ní bá o àṣẹ orí rẹ àdọ̀gà ẹyẹ afọfẹ́rẹ́ àṣẹ àrùn wọlé rẹ kò ní bá orí rẹ àdọ̀gà ẹyẹ afọfẹ́rẹ́ àṣẹ. ìsìnkú ọ̀run Ẹpẹ̀yìndà Ẹpẹ̀yìndà ìsìnkú ọ̀run Ẹpẹ̀yìndà Maradona o Maradona o ìjẹ́ ọ̀run ni ọmọ ọba jẹ́ o ò gbọ́dọ̀ bá jẹ́ jẹ́ ayé mọ́ ẹ̀ẹ́n ará ọ̀run ni ọdẹ wúrẹ jẹlẹjẹlẹ ọtí dàgùntàn jẹmọjẹmọ ọtí dàlámà tí jẹlẹ bá ògiri. bẹ́ẹ̀ni. ẹranko lé ní bàjẹ́ wọn bá mumi ayé mọ o ọlárótìmí ara ayé ni ọtí dọmọ àgbàlagbà ẹ mọ yọ lẹ́nu mọ máa ṣàṣẹ. àṣẹ. tí ó tọ́lú wọn dún ẹ̀ ń jẹ̀jú gbọ́dọ̀ torí pé kí ni. wọ́n ní àṣegbé lọ́mọ ọ̀ràn ọ̀ràn lọ́mọ àṣegbé òpópó òkú kan ò gbọ́dọ̀ wú koríko àwọn kọ̀ọ̀rọ̀ òkú òun gbogbo lẹ́sẹ̀. àṣẹ. o ò ní ṣìṣe. àṣẹ. yójú ṣe o. àṣẹ. ọlárótìmí. bàbá ó gbé ilẹ̀. E ọmọ ṣe àṣẹ. moriba moriba ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kọ́yẹrí moriba ìgbàgbà márùn tí wọn kọ́lé tán fún ìṣọ̀kan lórúkọ tá a pàtẹ́lẹ̀ wọ ẹni ẹ̀yin lẹ́ni ikú ò ní wọlé ẹ̀bùn márùn pupa ni ikú ò gbọdọ̀ wọlé pa lótì mí máa ṣàṣẹ lótì mí àrùn ní wọlé pa lótì mí o gbogbo nǹkan lótì mí tó ti lọ́kọ́ padà wá Maradona Maradona wà lọ́rọ̀ ìdí ìrọ̀mọ́gì ìgbàgbé báyìí torí kí ni Rótìmí ti dánmọ́ àgbà ó ti de wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ìwọ ti dàgùn tán jẹmọ̀jẹmọ̀ ó ti dẹ láàmú àti jẹlẹ́ bá ògiri ẹranko lásán ní abájẹ ọ gbọ́dọ̀ wẹ̀yìn mọ́ o dípò kó ọmọ yọ Rótìmí lẹ́nu máa ṣàṣẹ. àṣẹ àṣẹ àṣẹ. èrò ọ̀run ni ọmọ abájẹ ọ bàrà yìí jẹ mọ́. ilé rẹ̀ àtọ̀nà máa gbé máa gbé máa gbé.